fi abẹ́rẹ́ gúnra rẹ wò kó o mọ ti ń rí lára kó o tó fi gún ọmọ ẹlòmíín wò Elédùmarè lòun ò bímọ ṣùgbọ́n bẹ́ẹ̀ sàn torí pọ̀ bẹ́ẹ̀ lẹ́sàn ni ohun tó o bá ti mọ̀ wípé o bá lè gbà kí wọ́n ṣe fọ́mọ tí ọkùnrin tàbí àbúrò rẹ lọ́kùnrin tàbẹ́gbọ́n rẹ lọ́kùnrin má ṣe fọkọ lé tiẹ̀ ohun tó o bá ti mọ̀ wípé wọn ò fẹ́ kí wọ́n ṣe fọ́mọ tiẹ̀ obìnrin tàbábúrò rẹ obìnrin tàbẹ́gbọ́n rẹ obìnrin má ṣe fọ́ má ṣe fúnyàwó ilé ẹ má gbìyànjú ẹ̀ wò ọlọ́run bá lòun ò bímọ ṣùgbọ́n ògbọ́bẹ lẹ́sàn-án lòun ó máa ṣẹ̀san fóníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa ni ìtọ́ ọba ti lè gbà má ṣe fọmọlà kejì ẹ má dọkọ ilé ẹ láàmú torí tó bá da ọmọ tiẹ̀ náà tọkùnrin obìnrin bá da ọmọ tiẹ̀ náà láàmú nígbà tó bá máa rì lọ́jọ́ iwájú ó máa dùn ẹ́ má dọkọ ilé ẹ láàmú má fún yàwó ilé ẹ ń wàhálà má fún ní wàhálà má fún lọ́gbẹ́ ọkàn mu tó bá ti wọ̀ pé báyìí fọmọ ọmọ tiẹ̀ obìnrin lọ́jọ́ iwájú ó máa dùn ẹ́ má ṣe fún yàwó ilé ẹ má fara níyàwó ilé ẹ torí tí kálukú ọba ṣe la máa gbà ọbẹ̀ ẹlẹ́sàn ọlọ́run ọba ọmọṣẹ́ porúkọ ètò mi ní ojú òṣùpá lẹ́tò ojú òṣùpá ojú Elédùmarè ọba mi òkè ní orí ohun gbogbo ó mọ ohun gbogbo ó sì lè ṣe ohun gbogbo lákòókò tó bá wù ú kò wá síbi tí ojú elédùnmarè ọba mi òkè òtó torí tó o bá ṣe ló gbà n tó o bá ti mọ̀ pé ọba lè gbà má ṣe fọmọlàkejì tiẹ̀ nì ìwọ ìyá ìyàwó má dọmọ ọlọ́mọ láàmú ìyá ọkọ náà ẹ má fara ọmọ ọlọ́mọ torí pé tógún bá jẹ lọ́gbọ̀n ń padà bọ̀ ní tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá fara níyàwó àwọn ọmọ yín náà àwọn ọmọ tí yín náà ń padà bọ̀ wálé wá báyìí wọ́n bọ̀ wá padà bọ̀ wá jókòó náà ni bẹ́ẹ̀ náà lẹ́yìn ìyá ọkọ náà tẹ́ bá fara ní ọmọ ọlọ́mọ àwọn ọmọ yín ọkùnrin náà wọ́n padà fara ní wọ́n nílé ibi tọ́hún náà bá wà ní. èyí tí kálukú wa bá ṣe la máa gbà ní ọbẹ̀ ẹlẹ́sàn lọ́bọ ọlọ́run ọba ní. ẹ jẹ́ àṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń tá a bá ṣe làágbà ẹ mọ̀jà fara nira wa ọbẹ̀ ẹlẹ́sàn lọ́bọ ọba mi aláwùrábì ire o.